ṣùgbẹ́ ìdàrọ́ṣà ìdàrọ́ṣà. jẹ́ kó bá wọn sọ̀rọ̀ ìdàrọ́ṣà. Nígbà tí ẹ máa jó ike the right position to chase an empty man like Prime away in course of fighting or argument. I just lónìí níbi corona inquest tí ó ń lọ lọ́wọ́ ni ìjà ti bẹ́ sílẹ̀ láàrin boy àti Darosha tí gbogbo wọn jọ jẹ́ ọ̀rẹ́ Mohbad bákan náà ìyá Mohbad àwọn èèyàn ń fà á lọ́tún ìjà yìí pọ̀ débi wípé prime boy padà sá kúrò ní kóòtù ni ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó bẹ́ẹ̀ ṣe wá ń wò yẹn ọlọ́run mo fi bẹ̀ ẹ bá mi wo ìsàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ni subscription bẹ́ẹ̀ ni ọwọ́ yín tí ẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o gbé ní darosha darosha. jẹ́ kó bá wọn sọ̀rọ̀ darosha darosha the right position to chase an empty man like Prime away in course of fighting or argument. I just want us to see a clearer picture yeah. over there. Or what do you think can make uh, Prime Boy to run away once seeing uh, somebody like Darusha coming because if we are to put them aside, we can easily picture uh, the emptiness and the differences between them. Yeah. So, what do you think? Sir? Now, you can say if you listen to his evidence, he said it, it's like it's a recurring thing between Mubad and Prime Boy to always fight. You understand? And he said if he were there or Adura was there, the Prime Boy would not have fought Mubad because he's afraid of them because they, they know the two attack. So, he said, well, he said that clearly. So, Prime Boy boy literally run away yeah. because we saw them. Uh, yeah, Adura right. yeah. and uh, Darusha yes. so that they are not going to run he ran away, yeah. after him. Exactly. All right, let me put this before I go, sir. Mm. Sorry, uh, we are aware that the substituted services also involve young clients, yeah. who is Wole Adebanjo, hmm. uh, known as Siwa. Hmm. I believe she should be here today, but funny enough, she was not here. You are the representative. 呃，一百米估计。 why is she absent? They say that she's she don't want to be reinterrogated, or there's a reason behind her not being here. There is a What actually happened was that I traveled. I just came this morning from Dijon directly to the court. So I told him I may not I told her I may not be able to make it. So I don't want her to give evidence when I am not in court. So that was the reason and we are very sure the next adjourned date on 30th, she will be here. Uh, Hi, brother, brother. Okay, sorry, sir. I uh, don't say I'm tired. No problem. In you came back this morning and even before the proceeding of the court, don't you think it is right for her to meet up with you no. and even present that? No, she cannot have met up because um, she has some other, you know, engagement. I try, I put a call across to her and she says she's far away that she would have even loved to be here. I gave comfort to one of my counsel to call him when the court was going on. So the next I joined on 30th she will be here live and direct to give her evidence she has nothing to hide thank you so very much. tọ èèyàn mi nílé ṣe rí pé ọ̀rọ̀ yìí wàá lágbára báyìí like nǹkan ń ṣẹlẹ̀ <laughs> ṣe rí ẹ jẹ́ kókó sọ̀rọ̀ nípa Darosha gan like nǹkan tó sọ ní court ó testify against baba Mohbad gbé baba Mohbad pé wọ́n jọ wà ń bẹ́ẹ̀ níjọ tóun lọ ra casket mi mọ báwọn èèyàn ṣe máa ń ṣe báyẹn náà báwọn èèyàn ṣe lè sọ òtítọ́ ọ̀rọ̀ this is just uh, scripted presentation nìkan tó sọ ń bẹ̀ yẹn because ah Baba Baba ò mọ̀ nípa bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ó dẹ̀ testifies against bàbá wípé bàbá wà níbẹ̀ well ẹ jẹ́ ká fi ibẹ̀ yẹn sílẹ̀ náà nítorí i mean ní ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń ṣe báyẹn náà bóyá nítorí ẹ̀rù àbí nítorí pé you know wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn sí lẹ́nu pé nǹkan tó sọ ń court lélẹ́yìí pẹ̀lú owó àbẹ̀tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ that aside ìyá Mohbad kò yẹ kó ṣe gbà kó fún anybody ní àyè rárá nǹkan tó dẹ̀ ṣe fún mama rich grace yẹn yes i i believe is is just the first is the best thing nítorí justice must prevail like see ẹ jẹ́ kí n sọ wọn kan kò no matter how anybody tó bá fẹ́ bá ìyá Mohbad sọ̀rọ̀ ní time yìí tí ò bá ti sí pé ẹni yẹn wà lẹ́yìn bàbá tí ṣe pé ọ̀rọ̀ tí bàbá sọ gangan ni kò yẹ kán fún ẹnìyẹn ní listening ears at all ẹ wá wo nǹkan tí Darosha wa ń ṣe nísìn òun ni ò fún wọn láyè láti jẹ́ kí wọ́n sọ <laughs> wọ́n wọ́ ìyá Mohbad action ìyá Mohbad gan lèmi ṣe láìkè wípé kò fẹ́ gbọ́ ọ̀rọ̀ kankan from anybody and ẹ wá wo second clip tí mo show fún yín Wùmí ò wá sí kóòtù lẹ́ni representative ló gbé wá àwọn àti ṣèpẹtẹ́rì ẹ wo in fact kò sí lẹ́nu mi láti máa pe anybody ní ṣẹ̀pẹ̀tẹ̀ rí ṣùgbọ́n let me just put it that way nítorí báwọn èèyàn ṣe ń gbà wá ayé ṣe ń gbà wá gbé nìyẹn bí social media ṣe ń pè nìyẹn now ẹ wá wò nísìnyí ń wá kí ló dé tí n ò fi wá why is that why is why is it that these people they don't just want to come out to say, say what they know about this thing kí ló dé tó fi ń rán representative náà wọ́n ti sún Eh, eh, wọ́n ti sún ẹjọ́ di ní September ten kan yẹn kí ló dé tí wọn ò fi wá that's the question i'm asking now nǹkan tó dùn tó dùn ẹ̀ ń dùn mí lọ́kàn nìyẹn October ten yes. kí ló dé tí wọn ò fi wá i mean kí ni nǹkan tó ná wọn láti show up and talk about this whole thing kan sọ̀rọ̀ nǹkan tó mọ̀ tán bá sọ pé nǹkan báyìí náà ṣe kan against ẹ̀ kan tako why tó yẹ pé wọn ò fi show up is this not justice that we owe are fighting for tó bá yẹ pé nǹkan míì wà ń bẹ bóyá dẹni nǹkan tí ìyá Mohbad ṣe ṣe rí òótọ́ ọ̀rọ̀ <laughs> yóò ní ìyá pé tóun bá lọ wojú wọn kó lè yẹ pé bóyá wọ́n ti gbó fi nǹkan sójú tó yẹ pé àwọn fi máa change again juju pọ̀ is it not this Yorùbá eh, land tá a wà ni wọ́n ti máa fi nǹkan sójú pé jẹ́ kó wẹ ó gbọ́dọ̀ wẹ o tí ò bá wẹ kinní kan máa ṣẹlẹ̀ sí ẹ wo bí wọ́n ṣe dáyà sílẹ̀ mẹ́ẹ̀ ẹ wo bó ṣe ń bẹ̀ I mean mi mo báwọn èèyàn ṣe rí o justice must be served and that is what, what we are all about tí justice Obawa served then i mean kí wàá ní nàìjíríà yìí i mean ẹ̀yin náà ẹ̀yin náà a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa hmm? àwọn kò mọ hùwà bàjẹ́ orílẹ̀‐èdè wo dẹ̀ ní ní ní idea àbí intelligent officers tí wọ́n lè ṣiṣẹ́ yẹn tó pé tí wọ́n fi mú àwọn tó ń hùwà bàjẹ́ àfi àwọn mẹ̀kúnnù tí ò ní nǹkan kan lọ́wọ́ tó yẹ pé wọ́n mọ̀ pé àwọn lè halẹ̀ mọ́ wọn bọ́ tó bá yẹ pé àwọn tó ní owó lọ́wọ́ yẹn tó ń lórúkọ wọn ò ní halẹ̀ mọ́ wọn ń gbòye pé wọ́n ti fowó dí wọn lẹ́nu àwọn tó dẹ̀ ṣe intelligent officer wa sí náà ebi ń pa gbogbo wọn náà wọ́n jọ wà nù crisis náà ni just because of pé okay their security officers they must you know, uh, submit to orders they must do whatever their hierarchy said i mean their high officers said that is why they are doing it wọ́n máa ṣe gọ̀lúgọ̀ gọ̀lúgọ̀ gọ̀lúgọ̀ everybody wà ń tẹ̀lé rí tán bá ní pé kẹ́ ẹ ṣe ha ha yẹn náà ni wọ́n máa follow ẹ́ wọ́n máa ní ẹ ṣe bí bí yẹn náà lẹ́yìn máa follow well that is what you signed for but still náà ṣé ẹ fẹ́ jẹ́ kí ìyà jẹ gbogbo wa tán ni ẹ́ àwọn mẹ̀kúnnù tí ò wá ní tí ò ní kankan ẹ wàá máa fìyà jẹ wọ́n nítorí pé ẹni lórúkọ ẹni ipò ẹni kinní kan gbogbo àwọn tó yẹ kó wá sí corona inquest wọn ò wá ẹ́ so àzìnbọn ò ṣe wá látijọ́ ẹ̀ náà nìyẹn o wọn ò sì tún wá still wọ́n tún sọ pé àwọn ò tún ní hónú ẹ̀ Nigeria now of course tó má ti delay things wọ́n fi pé yes nothing will happen I mean everything might die down as time goes on tí gbogbo wa bá fìmọ̀ ṣọ̀kan bá ṣe ń fìmọ̀ ṣọ̀kan nísìnyí tí gbogbo wa fẹ́ justice tí o ṣe pé bóyá wọ́n tún wá lọ bribe èèyàn kan later nísìnyí tí gbogbo ẹ̀ tún máa wá die down a máa rí ẹ̀yìn kéèsì yìí a dẹ̀ máa rí òtítọ́ ọ̀rọ̀ nítorí all evidence shows that Wunmi knows something about this thing. All evidences tó wà shows that she knows something about it. Then why can't he, she just come out and uh, Mummy Ojo and other people just to come and testify kan sọ nǹkan táwọn mọ̀ nípa ọ̀rọ̀ yìí then nínú ọ̀rọ̀ wọn máa mú ab àbí ṣé wọ́n strategize ni o i mean i don't know mi rò pé ó yẹ kó le tó báyìí and this whole thing, wọ́n ti wá flop ẹ̀ họ́ tó yẹ pé everything ti wá di fọ́pọ̀ wọ́n yọ̀ wọ́n ti i mean ẹ̀yin náà wo bó ṣe ń bó ṣe ṣẹlẹ̀ ńbẹ́ i mean kí kí ya Mohbad kàn máa fún anybody láàyè o ah, advice tèmi nìyẹn ká má gbà kí wọ́n fún anybody láàyè ẹ jẹ́ ká wọ ìyá Mohbad mọ́ra ní ìsìn kíákíá bẹ́ẹ̀ ni nobody nobody have the right as in kí ló dé wọ́n ti ń sáré ṣe yẹkẹlẹ àá kí ló ṣẹlẹ̀ náà lórí kíni ẹ já mọ̀ nǹkan tá à ń ṣe náà justice for Mohbad justice for all it's not about Mohbad only tí a bá ja ìjà yìí tó bá tó bá dójú àmì tá a rí nǹkan tó àmì ẹ̀yìn gbogbo ẹ̀ ó máa lè encourage other people also to come out to fight for their rights and also kò ní jẹ́ káwọn oppressors yẹn. Yeah kán lè máa fi eh, eh, eh, kán máa fi àwọn èèyàn gbéṣe like kán máa press àwọn èèyàn nítorí pé wọ́n rí pé àwọn lágbára wọn ní ipò wọ́n mọ̀ èèyàn wọ́n mọ nǹkan tán lè ṣe yes money dey flow in now they can just send ten million naira to someone ta just shut up and then of course <laughs> ta ni ò ní rí ten million naira nínú situation ta wà yìí to bá yẹ pé àwọn tí ò ní lọ́wọ́ láyà wọ́n rí ten million naira wọ́n máa shut up immediately ní now tàbí tó ń fi tó ń try láti gbé wọn sí eh, celebrity level tó yẹ pé àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní mọ̀ wọ́n máa shut up straight ni wọ́n dẹ̀ máa submit sí ẹni tó ṣiṣẹ́ yẹn fún àwọn. so it is well ṣá tẹ́ bá ní ohun kan méjì láti sọ nú ọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ má gbàgbé láti lo comment section kẹ́ ẹ ṣe opinion yín nítorí justice for Mohbad is justice for all ṣe gẹ́ẹ̀tì báyẹn and gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fídíò mi náà Eh, ìyá Mohbad kán wá fún yàn kán má fún wọn láàyè i mean kán má fún àwọn èèyàn láàyè láti enter wọn again and those people that actually are the true sayers those that want justice should please ẹ tètè fa ìyá Mohbad mọ́ra ẹ tètè fa ìyá Mohbad ẹ gbàgbé pé kí ìyá Mohbad má lọ sọ́dọ̀ ìyá Mohbad pé kinní kan yes i know that might be a game but still ẹ fà wọn mọ́ra and please don't die. Uh, divulge information still necessary fún Mama Mohbad for now she say she is coming in yes fine but there are some informations that kò need the social media mọ́ tó yẹ pé ó wà between those people that are fighting yes inwardly ẹ má jẹ́ kí ìyá mọ̀ ẹ kàn jẹ́ kí ìyá sọ gbogbo nǹkan tán mọ̀ nípa kẹ́ ẹ ní evidence yẹn lọ́wọ́ in case tí àbá tún tán bá tún lo ẹ eh, jùjú against ìyá torí ó dà pé jùjú everywhere every people dey talk about jùjú jùjú jùjú jùjú it is well kọ́lọ́n ṣàánú wa ní country uh, it's Africa anyways anywhere in Africa in fact anywhere in the world something like this happens but ṣe rí ní Nàìjíríà ó ti pọ̀ jù so kọ́lọ́n kó gbà wá náà ni ẹ ṣe púpọ̀ fún àkókò yẹn èmi nílé ojú tẹ fi ń rí wò ní fọ́ etí tẹ fi ń gbóhùn màá nídìí o ire báyìí lójú gbogbo wa yóò máa rí láṣẹ Èdùmàrè ire o.